Hmm? ṣodo Naira Marley nínú Malian house pẹ̀lú ọmọ ẹ̀ Priscilla answer the question ṣe bó pẹ̀lú charges VDM yes or no question number two ṣòfin kàyàmátà gba ojú pọ̀ lò ọkọ ẹ̀ òbí òbí ń bí lọ́bàdọ́bà yes or no ṣòro kàyàmátà láti gba ojú pọ̀ lò kó ba lè fọ́ fún ẹ answer that question yes or no number three Ìyábọ̀ shawo àwọn ọmọ drugs ní Malian house nitrous oxide balloon yes or no mo ní videos o shawo àwọn ọmọ balloon ní Malian house yes or no Oni Naira Marley fún wọn lóògùn jẹ ó fún wọn drugs gbàwo ló máa pẹ́ ń DLA e? wọ́n ń dúró díẹ̀ náà ṣé lo drugs ṣé wọ́n fi balloon nínú Malian house yes or no answer those three questions number four wunmi girlfriend mohbad common law wife mohbad wunmi ṣọ́ ara ẹ̀ o lè deal pẹ̀lú mi ìgbà tí kinní ìṣẹ̀lẹ̀ sísítà ẹ̀ pè mí tó ń ṣépè fún mi màá release result màá release audio yẹn màá just strike him down without audio so má mess pẹ̀lú mi ìwọ àti àǹtí ọ̀dẹ̀ ti plan àbí ẹ ti ní new strategy gbogbo fans yìí ti wọ page mi náà lórí Facebook. Facebook Kemi Talks wọ́n ní mo bully Mohbad to death ó rò pé mi ò rántí nǹkan tó kọ tó ṣe DM sí Ìyábọ̀ Òjó tí DM leaks Gistlover don't mind that she bullied Mohbad to death Mohbad tèmi ò mọ̀ in life èèyàn tèmi meet ní third of September twenty twenty one ní funeral Babatiwa Savage one time mo bá gbogbo malians ya fọ́tò ó lóun ya fọ́tò pẹ̀lú mi Mohbad ò like mi now mo ti kọ gbogbo story yẹn gbogbo nǹkan tó ṣe tí o like me tí o trust me gbogbo ẹ̀ òun ni mo bully to death Abi. when did I bully your man to death you are a pathetic liar Wumi you are a pathetic liar a dey ready fún ẹ because o ti sọ pé o mọ nǹkan tó pa Mohbad o mọ nípa ikú ẹ̀ o ò lè sọ o láwọn èèyàn ń threaten ẹ kò sẹ́ni tó ń threaten ẹ ìwọ ló gún ọkọ ẹ lọ́rùn. Lo, submit ara ẹ̀ sí police kò sọ pé accident nígbà tẹ́ ń jà submit ara ẹ̀ wù mí tí ó ti yẹ i hate injustice submit ara ẹ̀ kàn charge pẹ̀lú manslaughter gbogbo at least five years instead of life for murder àwọn tó ń support ẹ gbogbo yín lè máa go down ó jẹ́ lọ sí London àti America kó lọ́wọ́ àwọn fans Mohbad nǹkan tó ń dánwò bẹ́ẹ̀ wọ́n ti look for transparency wọ́n ti wọ́ NMS lab wọ́n ti gbé lẹ́tà lọ sí US Congress àwọn nǹkan kan máa strike down transparency and accountability àwọn ti London wọ́n ti ṣe protest wọ́n ti lọ Nigeria embassy wọ́n fẹ́ gbé lọ sí UK Parliament ṣé o ti ready fún gbogbo yẹn Wùmí irú ìyàwó òṣùwò ni ẹ wọ́n disclose autopsy àti toxicology ọkọ ẹ̀ ò sọ̀rọ̀ rárá nínú mídíà wọ́n láwọn kan sáré tẹ̀lé ẹ wọ́n fẹ́ pa ẹ wọ́n fẹ́ pa Liam gbogbo ẹ̀ má jẹ́ kí n gbọ́ lẹ́nu ẹ pé mo bully Mohbad to death má come up with any stuff I have screenshots of people writing this on my page ẹ má mess pẹ̀lú mi because mo ready fún yín I'm not in Nigeria anymore but mo ready fún yín twenty four seven don't play with me mo ti retire as an investigative journalist <laughs> mi ò mí pé mi ò ní máa ṣọ́ ẹ I've said my own lọ confess lọ confess ẹ mú iPhone ẹ ẹ hide ẹ ẹ destroy ẹ ẹ rò pé ọlọ́pàá ò lè lọ bá apple inú server apple ni gbogbo evidence wà cc camera àtẹni kò ṣiṣẹ́ wọn tán wọ́n tán server yẹn ṣì máa jáde lọ find out nǹkan tó ń pè ní FBI wọ́n ṣe mú wọ́n ṣe pọ́pì ẹ má jẹ́ kí n sọ nǹkan tó máa i'm angry right now jẹ́ kí n timestamp video yìí okay this video is three thirty Nigerian time second of July 2024. twenty four gbogbo yín tẹ́ pa Mohbad gbogbo yín náà out ọmọ ẹ tó bí síta tó lè ṣe DNA láti proof ayé Mohbad máa ṣe DNA jókòó síbẹ̀ nothing is coming for you gbogbo access Mohbad ọmọ yẹn ò ní fọkàn nothing sọ fáyé Wùmí kí ló dé tí Mohbad ṣe fẹ́ palẹ̀ am tó gbé lọ sódò sọ fáyé tó gbọ́ nǹkan tí mò ń sọ mi ò ṣe gbẹ gbogbo yín ò ṣe gbẹ gbogbo yín in thirty days máa pé sixty year agbántara tèmi ń ṣẹ́gbẹ́ gbogbo yín I know this job well thirty years ni mo fi train thirteen murders ni mo solve ní Canada pẹ̀lú Toronto police nǹkan tí chief ń sọ chief of police kí ló five more people like Kemi and we'll solve everything that CC camera on the Apple server the case is solved you are one way and one minute and one year or one day or one month from prison tó bá ti dé prison pè mí màá kọ́ ẹ bó ṣe máa adjust ń bẹ̀ yẹn náà idiot.